الرجيم ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصبحنا على فكرة الإسلام وعلى كلمة الناس وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين lẹ́yìnlá tí a dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó fún wa nígbà láàyè láti bí sí mẹ́lá rẹ̀ láàrọ̀ ìkọ́nà là ń bẹ̀ tó jọ kó mọ́ ṣàlékún rẹ̀ fún wa à ń bẹ̀ àlékún kẹ àlékún gẹ̀ àlékún àná rẹ̀ mọ́sàmásífà náà bẹ̀ Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo olùtẹ̀lójú pọ̀ tó jíṣẹ́ ọlọ́run tí sálì kí á mọ̀ fìdé abẹ́nú àmọ́rẹ́ ọlọ́run àtẹ̀mí àti àti gbogbo olùgbọ́ amáyọ̀wá kó nínú kẹrẹ ọlọ́run nínú pàtàkì èyí tí afẹ́fẹ́ rán wa létí láàárọ̀ yìí òun náà ni pàtàkì ìmọ̀ wáìmà pàtàkì ìmọ̀ wáìmà ìmọ̀ wáìmà ó jẹ́ nǹkan gbòógì eléyìí tí ọba adẹ́dà nífẹ̀ẹ́ sí púpọ̀ jùlọ ìmọ̀ wáìmà ó jẹ́ nǹkan tí ó ọba tó dá wa fún ara rẹ̀ ó bá bàrà ìmọ̀ ẹrù rẹ̀ nínú tó máa fi ń fúnyà ní àgbéga àṣeyọrí lórí gbogbo tí àbá dáwọlé òun náà ní kó jẹ́ pé èèyàn nímọ̀ nípa tó fẹ́ ṣe Allah subhanahu wa ta'ala látara kó bá bàrà ìmọ̀ kò gbé ànábì ádámà alayhi salam bàbá wa kò gbé lọ́lá lórí àwọn màlẹ́kà nítorí kankan yóò jẹ́ torí ìyẹn ni pé ọlá tí ọba abẹ́dà ṣe fún ànábì ádámà tó fi sí fáàrí lójú àwọn màláíkà kì í ṣe nítorí kàkà ìmánì ẹ̀rí tó gbà tó bẹ̀rẹ̀ rẹ̀ àwọn billahi minash shaitanir rajim tó ní wa 'allama Adama al-asma'a kullaha ìyẹn túnmọ̀ yìí pé ó fẹ́ jẹ́ kí ádámà ó mọ̀ yìí ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن صادقين كن وصف قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا ajẹ́ wípé ọba tó máa ń fi hàn mọ́ yìí Allah subhanahu wa ta'ala mọ̀ pé n tá dáná ti lè jẹ́ ní àṣeyọrí tí ó fi jẹ́ àléfà lórí ilẹ̀ kò ní kò fi mọ̀ náà ajẹ́ pé èmi àtẹ̀yìn nínú tá a fi lè ṣàṣeyọrí lórí ilẹ̀ kò ní ká wá ìmọ̀ lórí gbogbo tá a máa ń ṣe lẹ́yìn bá wá ìmọ̀ lórí tí máa ń ṣe yóò máa ṣàṣedàmúṣẹ́ abẹ́mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ìmọ̀ jẹ́ nǹkan pàtàkì torí pé pẹ̀lú mà yóò jẹ́ kí ẹrú máa máa kẹ̀yìfíyà ti ìbádàtẹ̀lá báwo mo ti fẹ́ sin ọlọ́run mi ìmọ̀ ló máa jẹ kó mọ̀ tẹ́bá gbogbo àwọn ẹ̀ṣẹ́ ń sin lọ́n lẹ́nu ẹ máa rí pé á ah, ọlọ́run máa sọ̀rọ̀ wa látòdì jẹ́ torí pé àwọn ẹ̀ṣẹ́ ń sin lọ́n pẹ̀lú àìmọ̀ wàhálà rẹ̀ ni wọ́n yá rí fún mọ́ àwùjọ lọ́wọ́ wà rẹ̀ ìmọ̀ ni ó di ẹ̀mọ̀ pé kí lọ́lọ́run sí lọ́rùn àyà fún mi. wà mọ́ lẹ́lẹ́dì kẹ́fọ́ yóò há di hákò lọ́ àrẹ kí làwọn ojúṣe mi tó yẹ kí n ṣe wọ̀yẹ̀dì tẹ́lifù pẹ̀lú mọ̀lẹ́ ó kí ọmọ pé eléyìí haram ni ẹ̀yọ́gọ́rọ̀ sí kí ni ìgbọ̀rọ̀ dédé

bísìmì rọ́bíkà lẹ́bí kọ́lá lọ́ọ̀kà ìyẹn ni pé lọ́ọ̀mà pẹ̀lú kí ni orúkọ lọ́ọ̀bà rẹ̀ ètò dẹ́dà alẹ́bí alànà bílkọ́lá ọba tó fi màmá gègé wà alànà ìfànà máa lẹ́mí àlà ọba tó fi màmá ọmọ yẹn tí ó mà tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé gbogbo ń tààdá ti mà agbọ́dọ̀ lọ wá mà lórí ẹ̀ agbọ́dọ̀ má dáadáa ìyẹn lọ́pàá tó pé Allah subhanahu wa ta'ala láti wá àlékún rí owó ayé ni nínú ọlá ayé ni nínú ọkọ̀ ayé ni tó tóbi kí ní owó ayé máa oní ọ̀pọ̀ rọ́bì zid ní rẹ́lì máa sọ pé kọ́lọ̀n ló tún lé ẹ̀kọ́ ní mímọ̀ tàbá wo musa alayhi salam abẹ̀rẹ̀ kó wàhálà ìrìnàjò tí ó rìn tó fi àìmọye ọjọ́ ìpàmẹ́yẹ sọ̀rìn ìmọ̀ yẹn ò dá lórí ìrìnàjò yẹn ò dá lórí ìrìnàjò ìjẹ́ lórí kíni lórí ìmọ̀ àwọn olùmọ́ni tó fọ́rin àjọ nẹ́bì mọ́sá tó bá dẹ́dà fi nínú ìjì ìmọ̀ wípé ìmọ̀ pàtàkì kò ní wípé wọ́n ni wọ́n bí ànẹ́bì mọ́sá bá ní sọ̀rọ̀ ayé wọ́n ní ìrẹ́ mọ́sá rí sọ̀rọ̀ tálẹ́ni tó nímọ̀ jù lórí ilẹ̀ ẹ máa gbọ́ àti àdánwò lọ́ba dẹ́dà fẹ́ ṣàṣe fún tálẹ́ni tó mọ̀ jù lórí ilẹ̀ kílẹ̀ mọ́sá ànẹ́bì mọ́sá sọ gẹ́gẹ́ bí ìjà ànẹ́bì ọlọ́run lórí ilẹ̀ torí pé kò sẹ́ni tó nímọ̀ kankan lórí ilẹ̀ tó tọ̀ àwọn ànábì ọ̀rọ̀ tó ráwọn ní wá ìlú wa bá ó ní àná torí pé lànàbí tó wà lásìkò yẹn ní ó yẹ kó dá ìmọ̀ yẹn padà rí pé Allahu ààlẹ́ Allahu ààlẹ́ ọlọ́ọ̀bá lọ́ba tó nímọ̀ jù tó ti ó ní àná ọba adọ́dàwà ní ó yàgbá gbéra bá ìsìn lọ bá ẹrú nìkan nínú àwọn ẹrú sẹ̀mí lọ́síkì lọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìdáríkà lànàbí amúsá alayhi salam ó wá rìn lójú tó fi làkọ́dé làkínà ah, fi sàfàrí náà hádà lásọ̀ọ́bà á àfi wàhálà ẹ̀pọ̀ ìgbà tó tọ́dọ̀ Khidir alayhi salam kílẹ̀ mọ́tò bá fún yúdìrì ó ní mo wá láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹwù kan ẹwù tẹ́ríba fúkìní ìmọ̀ àmọ́ yìí sọ wípé ìnáka láńtẹ́sítẹ̀tì àmọ́ ìyá ẹ̀bùrọ̀

torí kó hálà fà ṣẹ̀ríà rẹ̀ gbogbo tí Khidr ṣe ó ti fi ní kó hálà fà ṣẹ̀ríà Musa àlùsàlà ọba dada bẹ̀rẹ̀ kó pọ́ màdì tó ilẹ̀ ẹ̀kọ́ àlàfẹ́ lọ Ànábì Yusuf àlùsàlà Ànábì Yusuf àlùsàlà nígbà tí ọba dada fìtínà rẹ̀ tó jẹ́ kó rádáwò torí pé kó fi débi gíga ti ń lọ nígbà wo débi gíga ti ń lọ tọ́lọ̀ ọba aláàánú kíkò dé tó ti yé ọba masari sọ fún wọn jọ yẹn pé ìtúni ìdí àtàkìlísì òlùfẹ́sì ah èèyàn lọ́wọ́ fún àánú báyìí ẹ bá mi mú mo fẹ́ kí ó jẹ́ pásánà àti fàǹsì ní pa èmi ni mo fẹ́ ṣiṣẹ́ kí lànà bí youtube sọ ó rí bẹ́ẹ̀ sí rẹ̀ kí ló wá wí ó ní èdè alẹ́ aláàbá ilẹ̀ àrùn ẹ má fún mi ní kò tẹ̀sẹ̀ fún mi ẹ fi mí sí ipò àwọn tó nímọ̀ nípa tí ń jáde lábẹ́lẹ̀ ìyẹn ní pé tó ní ṣe pẹ̀lú agriculture kí wá ló pera rẹ̀ ó ní ìní hafidun alim torí pé mo jẹ́ni tó mọ nǹkan tọ́jú mo sì jẹ́ ẹni tọ́ba adẹ́dà fún nínú ẹ̀pà àkàtì jáde tẹ́bá wo wàhálà ta wà lórí ẹ̀láyé lónìí àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn wà mọ̀ lórí ìtàn ṣe ibo mo sẹ̀lẹ̀ ayé wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí tí ò sí fún àwọn èèyàn níbi iṣẹ́ níbi okòwò níbi iṣẹ́ níbi okòwò tẹ́gbọ́n tó bá adamu máa rí pàtàkì àyè tó tí wọ́n nímọ̀ nípa ẹ̀ tó wọ́n lò nímọ̀ nípa ẹ̀ wọ́n lọ ń kọ́ ẹ̀rẹ̀ kí ni tèbí àákàlọ́ sí kí ni ẹ wá rí pé yóò lánàá yóò wà ní wọ́n ń fà sóòrùn àwọn yóò àkọlọ máa wá ọgbọ ọtajà kó tó títí tó bẹ̀rẹ̀ ọjà tó pé kò wá ní ìpẹ ó dá kéèyàn wá mà nípa gbọ́n tó máa ń fa Allah subhanahu wa ta'ala ló ti ní tó bá jẹ́ pé gbogbo tá a bá fẹ́ ṣe pàtàkì jùlọ ìmọ̀ ẹ̀sìn kí ló yí fàfàlú àlà zikir ìyẹn ni pé ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn tó nímọ̀ ẹ lọ wá nínà nípa tẹ́ bá fẹ́ ṣe nǹkan tó látàlẹ́ mú tẹ́ bá ti nímọ̀ ìpàtẹ́ fẹ́ ṣe bàbára rẹ̀ eré ìtúkàwá jùlọ oníjọ́sìn wa a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn wa ọ̀ràn àyàn ni èèyàn kan ò lè jẹ́ni tí ó payọ̀ ọlọ́run tí ó rọ̀ ọlọ́run sàtọ́bájú mímọ́ kí lọ́ba dáadáa sọ pé ó ní innama yakhsha Allah ẹ lọ́ mà dáadáa o tọ́ba lẹ́yìn kan payọ̀ ọlọ́run èèyàn kan ṣe kí ni ń payọ̀ ọlọ́run alẹ́ màtó ẹ̀kọ́ jẹ́ alùpùlànà àwọn olùmọ̀ bẹ́ẹ̀ opposite is the reverse àwọn táwọn ń pè lólùmọ̀ lónìí sẹ́ni wọ̀ payọ̀ ọlọ́run wọ́n ń ṣe olùmọ̀ wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe olùmọ̀

lẹ́nu bàtà bẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́nì àwọn kan kan tí ó dà lórí lẹ́yìn àti ìkọ́dẹ́. ìdààmú yẹn wà wípé torí pé wọ́n ń ṣùjọ́ fi yẹn láì sí mà lórí ẹ̀ tàbá sàlàyé kíní kan fún wa sí pé gbólóhùn wo la lè sọ lẹ́nu bá ṣe jòkó yìí tá a lè dẹni tí ó lọ àlùjànnà tí ó sì dé tá a lè dẹni tí wọ́n hàn náà lálùjànnà àwọn ọmọ ní à ọ̀fà fẹ́mi ẹni sẹ́wù ló ń fà kiri kí ló ń darí ẹ̀ láàmú sí torí báwo ni ẹ fẹ́ sin lọ́wọ́ àmọ́ òun ní kí ni téèyàn bá ní subhanallahi wa bihamdihi subhanallahi al-azim bóyá ìsàláwò nákàlà kan fèrè jáde náà bọ́lọ̀ ta wí ní fi wọ́n gbin igi dábìdò kan fún wa lọ bá ìjánà tó gbẹ́rẹ̀ sí kí ní subhanallah bẹ̀tà àwọn èèyàn kí ní wí kábà tí ti pẹ́yẹ̀ làwọn yóò fi kí ní tàbí wàlámbìlà tàbí aláfáà tàbí amóhùn kó tó kò tẹ́sùn tí ó gàbáyé yóò máa fa tí ò ṣe kí ni tí ò dá lójú tí ò dá lójú ni aburú tó ń bẹ ṣe kéèyàn náà wà náà ó lágbára gan pàtàkì yóò ní pẹ̀sìn anabi sallallahu alaihi wasallam hadith kò tó lálàáfíà ó ní tọ́lá bèrè ẹ̀rẹ́lì mi kílò pé parí ìdọ̀tù àlá àwọn òkú ọjọ́ ká sọ bẹ̀rẹ̀ náà àwọn torí pé àwọn èèyàn àpá àfọkún wáyé pé gbogbo ìmọ̀ làwọn èèyàn máa ń mọ̀ láti fi fáàrí lórí ẹ̀ àwọn èèyàn kí wá ìmọ̀ hadith àwọn èèyàn kí wá ìmọ̀ hadith so tọ́wá ti gbọ́ kí ní kàbáyà wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ lọ talabul ilmi faridatun ala kulli muslimin ìta hada hadith fàyí talabul ilmi faridatun ala kulli muslimin wà mùsùlùmí hadith dọ̀yìn lálàáfíà kò sí mùsùlùmí àbẹ̀ talabul ilmi fàrí ìmọ̀ ẹgbọ́n tó sọ talabul ilmi

abdullahi bin baas rahimahullah baba bin baas ọlọ́run fara kẹwọn wọ́n ní arákùnrin kan wọ́n ṣe umura tán lọ́dún kan wọ́n ṣe umura tán lọ́dún kan sáà mọ̀ bí tájú máa parí umura ọlọ́run sàjẹ́ gbogbo wọlé lọ ọlájọkọ̀sọ rẹ̀ tá a bá ṣe tàwáàfù tán títí tá a ṣe tàwáàfù lé ọba adẹ́dà tán umura náà nìyẹn tá a bá ti parí tàwáàfù lé ọba adẹ́dà kí ló kù yusalli rak'atayn khalfal maqam á kì rákà méjì lẹ́yìn tí lẹ́yìn maqam Ibrahim lẹ́yìn ìgbà yẹn bó ń lọ á sí sàfà àti kíní àti marwa ìta ọ̀nà òmùra ti parí wa tábà wá ṣe tán wọ́n fẹ́ ká mú kúrò nínú kíni díẹ̀ nínú ohun orí wa àbí ká fa kí ìbá bàbá fẹ́ ṣe hajj ká mú kúrò nínú orí wa àbí ká fa sẹ́nu fọ́ba dẹ́dà àmọ́ ṣàdánwò fáwọn èèyàn tí ò ní fáwọn èèyàn nínú orí bí àwọn tó máa ń parí tó jẹ́ pé ẹ̀rọ bá parí mi ìṣẹ́ bá bá parí mi irun tẹ́ẹ̀rì lórí rẹ̀ gan-an ẹ̀ nílé rí gbé arákùnrin wa parí òmùra ó wá ń bẹ ọ̀kan ní èèyàn kan tó rí pé á ah, bàbá ìlú mo ṣe rí mú gbọ́n rẹ̀ bó ti tóbi à àǹfààní ó jẹ ẹ dákun mo parí múra ní òmìnira lórí kí ló sọ à ah, kò lè ọlọ wá bíléèdì ọkọ àwọn àbíyá ni bàbá ti ń sọkún bàbá ti ń sọkún ìhà ó sì ó sì sọ ẹni yìí nù báyìí ó sì kó bá ó sọ ẹni yìí nù báyìí ó sì kó bá torí pé àwọn yẹn máa ń ṣèdájọ́ lórí tí wọ́n ní kí ni tí wọ́n mẹ́mà lẹ́pẹ́ Allah subhanahu wa ta'ala kò promise pé èèyàn kan jó lórí eré kọjá àwọn tí mo fẹ́ sọ fún wa yìí. pé èèyàn bá ní mọ́tò tó ní company kì í ti sọ lórí eré ọlọ́run fẹ́ o ọ̀ǹtì tí ó fi fún mímọ̀ àgbọ́yé kí ni ẹ̀sìn rẹ̀ àdéhùn Muawiya ọmọ àdéhùn Sufyan ó lànà ìgbà pé mẹ́yìn lídì láòdì yìí khayran ẹni tọ́lọ̀ wọn bá gbèrò láti sọ̀rọ̀ fún kí ló ṣe fún yòókù àti òwú ìdì yóò fún mímọ̀ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ajẹ́kẹ́ gbogbo ọmọ tí yẹn lè ní láyé tí ọba ṣe nímọ̀ àgbọ́yé ẹ̀sìn ẹ̀ mẹ́jẹ̀ ta olódo ni ọ ọlọ́run ṣoore fún ọ àti ká nímọ̀ nípa ẹ̀sìn wa àwẹ̀ ìgbà wo la bẹ̀rẹ̀ rẹ̀ dáadáa kọ́ ní kọ́ mọ tàfàṣì ìdájọ́ ẹ̀rí kankan ara ẹ̀rí kọ́ bó máa ṣe gbà wẹ̀ tẹ́ bá bí obìnrin ní pé bó máa ṣe wẹ̀ jẹ́nàbà I'm telling you kò má ó bẹ̀ ti dọmọ ogójì ọdún ó dọmọ ogójì ọdún aṣọ hajj lọ́dún kan tó ti yé mo pàdé bàbá kan wọ́lọ́ yọ ọlọ́mọ sábà mi kẹ́ bàbá náà níbi tó náà rí pé ha àti tó bá wá hajj báyé wò bá ti máa bá bí wàá ṣe máa rí dáadáa lọ́nà ká mọ̀ sọ bá mi nígbà tá a kí wọn mo kàn rí pé wọ́n máa ń tẹ̀lé wa ní ará ìfò ni ìbádá àfà ẹ̀dú ẹ máa dúró bí àgbàkẹ́ lọ kírun ẹ máa kán ju gbogbo bí àtòrí ọ̀nà ni èyí tẹ́ mọ́ gbogbo ọ̀nà báyìí tẹ́ mọ́ bá ti ti bá ṣàlàlá ibi tá ti ti ní àtúnjẹ́mọ̀ pé èrò pọ̀ kẹkà já. Thank you. ní ìdàpọ̀ náà èmi àti tàwa bí tọ́lọ̀ ọba láti wá lọ́dọ̀ tá a sì gbọ́njú tá a sì dárúgbó ìkẹ́kẹ́ sórí ó ti pàtàkì fún wa tábà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ olóyè lẹ̀ àmẹ́rì sọ̀tàn àdéhùn ìsúná lọ́wọ́ àṣà ó ní káyọ̀ kùn mọ̀ ń ta àlùlẹ́mẹ̀ kùránà wà á lẹ́mẹ̀ káyọ̀ ẹni tó dó lórí ilé nínú yín ìtumọ̀ ẹni pé ẹni tó bá ti yàtọ̀ sóhun kò sínú ẹ̀ wa lẹ́nà àbẹ̀ mọ́tà tó wà lórí ilé àti àwọn ọmọ wa lórí ilé káyọ̀kọ̀ ẹni tó jó lóore olóore ènìyàn láti pé olórí ilé mi ẹ̀fà ni mọ́tà alámà alukoran ẹni tó bá lọ kọ́ ìmọ̀ alukoran ni o èmi ò rí wúrí fẹ́ni tó bá àlàkà ó sì ní kó bá àlàkà lórí ìgbà wà wà wà àlàkà á ìgbà ìgbà ìgbà mọ́tà alámà alukoran.

Ànábì sallallahu alaihi wasallam ó ní man salaka tariqan yaltamisu fihi ilman gbogbo ẹni bá wọ́nà kan tó wọ́n wá ìmọ̀ kí ló bá fẹ́ràn fọ́ sa'ala Allahu lahu tariqan ila al-jannah ọlọ́run ní màá ti ní rọrùn fún ọmọ kí ló dẹ́gbà tó ní tó bá wà lè jẹun náà. ó dáa kí ìlú jẹ́ni tó wáyé ẹ̀jẹ̀ ká lọ sọ́ ní Al-Qur'an ó dáa tó kí ìlú wáyé ẹ̀jẹ̀ ká kó má dé kí ní kó ní mo ń búra pẹ̀lú ọkọ̀ pẹ̀lú ẹgbẹ́ mi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ búra bẹ́ẹ̀ yẹn bá lè nílá nílẹ̀ dáadáa ó lè kọ́kọ́ láti tó parí tó parí kíkà ó lè mọ̀ tó bá ga torí pé tuntun ọ̀rọ̀ bí màtúọ̀ tó bá ti màtúọ̀ ìjọ mélòó lọ́ọ́ fi ká òru àwọn ará fi àmọ́ mà tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ ó kò bá wa fi kíni ó bá stabilize rẹ̀ bá stabilize rẹ̀ bá ti jọ́ rẹ̀ papọ̀ nǹkan tó kéré ni ọlọ́ọ̀bà aláàkọ́ bá rẹ̀ pé ọlọ́mọdé kan nínú ọmọ tó ń gbàdúgbò wáyé ó yà lẹ́nu ìlú rẹ̀ ló kí tún lù ó sì ń ka kùránì pẹ̀lú túùrù ó sì ka kọ̀ọ̀rán sí ọ̀tún títí dèsè kò padà sọ pé òtún fẹ́ lọ́lẹ́ tó ó tún máa kọ̀ọ̀rán nìkan ó dọ̀wọ́ wa nígbẹ̀yìn pápí lè máa kí àwọn ewu pásítọ̀rù tó ń bẹ́ẹ̀ lókè ìmọ̀ lè máa kúlò bẹ́ẹ̀ sí ìfẹ̀sílá gbogbo ẹ̀sìn ó kúlò lọ́lẹ́ fàyè máa kẹ́kẹ́ ọgbọ́n orí òfin kìíní afa wa àlè rọ́bì ọlọ́run ó ní làlùkánà dínà bí ráàyè tó bá jẹ́ pé gbogbo nǹkan táwọn èèyàn máa ṣe ẹ̀wọ̀ ẹ̀sìn wa náà bá làkàna àtúnṣọlá lóko fẹ́ẹ́dì ẹ lọ tó tutù bá mọ́lá tó tutù òun ṣe ẹni ọlọ́mọ tá a tún ti di wọ́dà ṣe dáadáa fún wájú báyìí lọ alhamdulilah tó tutù bá mọ́ báyìí lọ sọ́ọ̀sì ẹ bí àwọn yẹn pé tá a bá fẹ́ pa sọ́ọ̀sì tá a fẹ́ bọ̀ bóun láti ṣe gbogbo alamọ̀ yìí pé tá a bá pa sọ́ọ̀sì kí yẹ ká ṣe abẹ́rẹ́ rẹ̀ ní ẹ̀ abẹ́rẹ́ rẹ̀ ní ẹ̀ abẹ́sì fọ́ abẹ́kọ́ ìmọ̀ ní agbọ̀dọ̀ lọ́kọ́ agbọ̀dọ̀ bí àwọn èèyàn àmọ́ bẹ̀ka ọ̀nà ìbáfẹ́ lọ kútọ́ ọ̀nà ọ̀nà gbọ́dọ̀ ọ̀nà gbọ́dọ̀ alẹ́ gbọ̀nà tí kọ́sọ̀bọ̀ sínú mẹ́rin wa àmọ́ ìfẹ́ béèrè nípa àmà ojú ọmọ ti wá ebi ní ti wá béèrè pé òbí sọ́ọ̀sì mi tẹ́ bá jókòó táwọn èèyàn báyà ẹ̀ ẹ̀ ìgbìmọ̀ àbúrò ojú sọ́ọ̀sì. ìwé àbáyé tá a bá fẹ́ pásọ̀ kílẹ̀ màbá sí orí ẹsẹ̀ báyìí látà wọlé òkè ló bá tán orí ẹsẹ̀ báyìí. àwa lè pa bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta àwòrán ọjọ́ mẹ́ta táàbà ti bọ̀ táàbà ti gbìyànjú táàbà ti bọ̀ kẹ́lẹ́ wà lórí ẹ̀rọ àjò tó èyí ẹ̀ wà lámà rí àwọn èèyàn fi màkà lẹ̀ wọ́n dẹ̀ àwọn èèyàn lọ́nà ẹ gbogbo ọ̀nà táwọn èèyàn rìn lónìí nǹkan kan ẹ máa obìnrin kan tó kọ́ tí wọ́n pa náà ti ṣe wà ẹ̀dá mà mà nípa ẹ̀sìn ànábì sọlọ́lá ọ̀sọ́lá òrùka ti parí ìdíkọ́ yìí ó ní arákùnrin kan kọ́tàlá tìfà àwọn tìfẹ̀ẹ́ ìlànà sẹ́nẹ̀ kọ́tàlá tìfà àtà wọ́n tìfẹ̀ẹ́ ìlànà sẹ́nẹ̀ ó pa ninety nine èèyàn tẹ́ ẹ̀ bá sọ pé ní àtìyẹn tó yẹ pa ninety nine èèyàn káwá bí ẹ dákun òun pa ninety nine èèyàn alílí àtàwọn bá òun lè rí tuntun bá lọ́dọ̀ ọlọ́ tọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ bá pẹ̀ ní kàdá fàjàzá òwúdà ànámà káàlì bá ń fíyà wọ́n fẹ́ dìbà àlẹ́ ọ̀tá sọ̀rọ̀ bó ẹ̀ fẹ́ rí mi àmọ́ kò sọ pé òun pa òun lọ bẹ́ẹ̀ òun pa òun ò fi mú òun òun pa òun fi kíni wọn ò mú òun ìdájọ́ gbẹ̀sẹ̀lẹ̀ lórí àmọ́ òun fẹ́ túbà kẹ́kọ̀ọ́ yàtọ̀ ó fẹ́ túbà alẹ́ yàtọ̀ ọ̀bà fàjọ́ àbá ilà àbìjì ó wá bèrè pé ẹ̀dá kan ló ní àgbàlagbà àfà ẹmọgbọ́n kan ọ̀ tá ní àgbàlagbà àfà wà nínú òbí fàdámúhù aláàbìbì ẹni táwọn ẹ̀mọ̀ láàfà rẹ̀ pé ẹni tí ń dọ́sùn fọlọ́run nìkan padà àfà kan bẹ́ẹ̀ jáde ẹ̀rọ nígbà tó ábìbì tó jẹ́ pé àwọn aráyé sálà wọn ọtí kí ni ó bá dùkú kò mẹ́rin pé ọlọ́run ó jù mí ní kọ́kọ́ jáde ní ó ní àhà ah, ń mọ báwọn tó lábẹ́ kò sí tútú bá ọlọ́run lè forí jẹ́ kò lè ẹ̀yìn náà ẹ máa ṣe kí ni ẹ máa lọ ẹgbẹ́ ọ̀dọ́ẹ̀dì tí ẹ̀mí rẹ̀ ò kúrò àbí kìtọ̀ ní olólàfẹ́ ọ̀tẹ́ntìkàlì ẹ̀mí rẹ̀ wá tó ń bàjẹ́ kọ̀ọ̀kan lọ fún àpàdé rẹ̀ lẹ́lẹ́ fẹ́ báyìí mo fẹ́ tú bá fẹ́ tí ọ̀nà tí màá gbà tú bá wà ó wá tọrọ báwọn àwọn atọ́ka olùmọ̀ẹ́sìn nígbà ìjọba olùmọ̀ẹ́sìn ó ní òun pa ní àtúnṣe òun pa ẹ̀ ní ọgọ́rùn-ún alẹ́ ẹ̀ka ọ̀dà oníkíní onídìnnà ẹ̀ à ọkọ̀ tó bá lè dé alhamdulillah omi tuntun bá ó ní fáwọn mi lẹ́yìn yẹn ná àtàdé yìí lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ka ọ̀dà kí ni ó kọ̀ bí ọ láàrin rẹ̀ àti ilé tuntun bá ọ lọ kò sí kò ní ìbáraẹni ẹlẹ́rìí náà àsọ̀rọ̀ fún alá àǹkóṣe yẹn látẹ́kìnà tó yẹ ní rahmatullah inna allaha yaghfiru dhunuba jami'a má dáká o gbogbo ẹ̀ṣẹ̀ tí yàrá lè ṣe lọ́wọ́ lè forí ẹ̀jìnà tí o bá ti kíni ẹ̀jẹ̀ bá ti bọ̀ láàrin ó ní àwọn tó ń ṣe wípé nínú olùtọ̀ wà ìlú gbúlọ̀ wà jáde wà pé olùtọ̀ wà bẹ túmọ̀ wà kú nínú ìlú wà lọ sínú kan àwọn ẹni lé lówà bẹ̀rẹ̀ àwọn ọjọ́ ṣùgbẹ́ ń bọ̀ sí kẹ́ni rẹ̀ ti pẹ́ ó bá ti kíni ó ń bá kúrò nínú ìlú yìí tó pé ó ti lẹ̀fẹ́ tó ọjọ́ tí ó dégbé torí pé ìgbésẹ̀ tó gbé yẹn ó dàbí pé ó ti tú bá wá kúrò yóò dé dájú ọ̀nà tó kọjá bí ẹ̀ báyìí bẹ́ẹ̀ lásìkò rẹ̀ kú lórí ilẹ̀ fàkúbùdà alẹ́ yìí lẹ́mí rẹ̀ bá dé ni náà gbẹ̀mí rẹ̀ tó ti wàjá àmàlàkà ní malakul wà malakul rahma àwọn màlẹ́kà méjì wà bọ́ọ̀lẹ̀ wọn wá ní eléyìí sọ pé ẹni ìbú ni wọ́n ní kẹ́ni rẹ̀ wá mọ̀lẹ́kà kẹ́ni rárá ó ti tú bá ẹni rí ni wọ́n ní kẹ́ni rẹ̀ wá. فنزل الله ملائكة ملك الأخرى ọlọ́run bá dẹ́dà wá rán mọ̀lẹ́kà kan pé èèyàn ní kí ló dé omi èèyàn ìkejì rárá ó ti màláìka wọn ni ọba adẹ́dà ni kí n sọ fún yín pé ẹ̀wọ̀n ibi tí ń bọ̀ ibi tí ń lọ. gbogbo ní ìdálàtà àlàṣẹ yìí tí máa ń tọ́ka lórí kankan ọdún lo àlá àmì àtẹlẹ́rìn ó ń tọ́ka lórí pàtàkì káṣíkí ni wọ́n wá ìgbà. nígbà tí wọ́n lọ wọ ilẹ̀ yìí wọ́n ní lóòótọ́ ibẹ̀ fẹ́ jì wà á mọ̀rọ̀ lọ wọ àyìnkọ́ wí àlàbù ọlọ́run pàṣẹ pé ẹ̀sùn mi ti ń lọ ẹ̀sùn náà فتقبل الله مني توبة الله سيجيني توبة توبة kòtòwà kárí pé àwa ìmọ̀ ẹ má jẹ́ ká kúrò ní abẹ́ ìjọsìn yìí ká má jáde kúrò nínú mọ́sídìí yìí ká má parí ìfẹ̀ká àfọwà láì jẹ́ pé àwa àdẹ̀kùn nípa kíni nípa ìmọ̀ pé á bí tí wọ́n ń ṣe àwọn kankan sódà àbí ọ̀dà ọ̀nà wo ni mo lè gbà wáyé ẹ wo fóònù tó wà lọ́wọ́ wa irinṣẹ́ yẹn irinṣẹ́ ìṣìyẹn àmọ́ bó ṣe jẹ́ irinṣẹ́ èṣù yẹn irinṣẹ́ kí ni irinṣẹ́ màmí kò sí àwọn yẹn ń kọ́ ìmọ̀ àlùkọ̀tà ìmọ̀ ẹ̀sìn online tí wọ́n wò yẹ ẹni tí ó ṣe kí ni ìkọ́ mo rí sísà kan wọ́n wá bá wa lálejò títí gbogbo ọjọ́ bí mẹ́ta tí sísà yẹn lò kí sísà mo kà pé abélébọ̀ ni tó ti bímọ méjì pẹ̀lú ìyọ̀ǹdọ̀ náà gbogbo ìgbà tó bá ti di wá ó ní ó wá dídọ́ kan wọn gòkè lọ bá wọn pé ah, mo ń dúró èmi ń jáde nígbà tí màá bá mo rí i pé lórí gúúpù yẹn kò sí fọ́tò bẹ́ẹ̀ sókè ó ní kí n dákò kí n gbé wọn sáré kàkẹ́rà àtòwọn kó o ṣe kí ni kàtúntà lọ sáfẹ́ lọ. so ǹjẹ́ ẹ̀rẹ́ bí fóònù ṣe pọ̀ ní dáadáa kò sí dáadáa pọ̀ báyìí for you don't book your time and schedule it. táwa fi pé kò sáàyè kò sáàyè kò lè sáàyè ọ̀hún àìrójú ò lè ṣe kí ni kò lè kúrò àtàyà ìyàkàyàkì wọn á gbogbo ọ̀pọ̀láká àtàyà ìyàkàyàkì ẹjá máa wá ìlú kan kásán ìsìn ọba dídà tí kú fi ṣe kí ni tóbi dìbò àlọ́ rẹ̀ akóòlù máa tẹ̀sán ọ̀dà fàlẹ́ àríwá lákùnrin fàlẹ́ àti ọ̀nà fàlẹ́ kúlẹ̀ dábìnà wọn kà fún ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ hàn fàlẹ́ alhamdulilayi ṣẹlẹ̀ láì